فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور بلى إن ربه كان به بصيرا شفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن لا يسجدون بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون àtúndà ọpẹ́ fún ọlọ́pọ̀pọ̀ ọba tó láàrin ga ọlọ́ọ̀ba ọba gíga tí ń bẹ ní òkè gbogbo wọn dá pátápátá ọlọ́ọ̀ba yìí ló dá wa sáyé ló dá wa sílé ayé ìgbà tó dá wa sáyé tán gẹ́gẹ́ bí a ti sọ níjẹ̀jọ́ ọlọ́run bá ní ya ayyuhal insanu innaka kadihun ila rabbika kadihan samulaqih ya ayyuhal insanu innaka kadihun ila rabbika kadihan famulaqih ọlọ́run ní ìrẹ́ ìdìyàn adúlé wípé ìran ènìyàn lọ́lọ́run bá gbà lérò ọlọ́run bá ní wípé innaka kadihun ila rabbika kadihan famulaqi ọlọ́run ló ń dà ó sì wàhálà lọ síwájú ọlọ́run a ní ọlọ́run bá gbé kádìhù yìí ó di wá nákìrọ̀ nítorí wípé kádìhù tọ̀yìí bùn bẹ̀rẹ̀ kadhun khabith ń bẹ kadhun tayyibun ń bẹ kadhun fasidun ń bẹ kò wá ṣe tó wá wáyé ní ayé tí ò ní ṣe wàhálà ohun tí kálukú ń dààmú lé lórí olóṣọ̀tọ̀ ṣùgbọ́n pé àwọn ayé kò ní dààmú kò sí ó dẹ̀ ẹni ọfẹ́ ṣe ó kó tó dààmú nígbà tí lẹ́sẹ̀ bóyá nítorí kọ́wọ́ má bàa bá tàbí nítorí wípé kí wọ́n má bàa fúra má kọ́ dára ọlọ́ni iná kàkà lè fúnni láwọn mi kàkà lè hàn gbogbo tí gbogbo kálukú wáyé bá wá sí wàhálà lé lórí á padà bá pàdé níwájú ọlọ́run òtún kálukú bá lo ìgbésí ayé lé lórí tó dààmú lé lórí pàdé ọlọ́run. ọlọ́run wá fẹ́ bá wa pín kádìrú yẹn àti nàtí ìjà rẹ̀ èsì èsì ìdáwò ẹ̀ níbi tí ó yọrí sí ọlọ́run wá bá a pín sí méjì nítorí pé kádìrú àwọn kan ó níbi tí ó ti wọ́n lọ kádìrú àwọn mìíràn ó níbi tí ó gbé wọn dé ọlọ́run bá lẹ́gbẹ̀ẹ́ wá pín sí méjì kí kálukọ́ wá mú bí tó bá wù tó fẹ́ kí kádìkù wọn gbé wọn lọ. fàámà mẹ́ni ó tí àkìtàbà ó bí àmì ní. fàámà mẹ́ni ó tí àkìtàbà ó bí àmì ní. فسوف يحاسب حسابا يسيرا فسوف يحاسب حسابا يسيرا nẹ́tíra tiẹ̀ bí ẹ̀mí ara fún tàbí níbi àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ dúró sí ẹ̀rí pé mọ́nìkótíyà mọ́nìkótíyà yìí mọ̀kùnrin ní wọ́n láwọn olùsọ́mọ fàáyé wọn sọ fáyé ìta ni ó fún ìtàn ọlọ́wọ́ bọ̀ sọ ṣùgbọ́n náà ní mọ́nìkótíyà ẹni wọ́n bá fún ta ni ó wà fún àwọn àkọ́kọ́ ní tàbí àwọn kan nínú wọn ni pé tó súnmọ́ ni pé ẹni táwọn mọ̀lẹ́ka wà fún tàbí ẹlòmíì tọ́lọ̀ wọn bó gbèsè fún un wọ́n fáwọn ẹ̀dá ní gbèsè ẹ̀wọ̀n ẹ̀ní lọ́wọ́ bọ̀ yẹn nítorí pé kò sí àǹfààní kẹgbógi tí ọjà yàtọ̀ tí gbàdúró fún wa tó yẹ ká lè sọpọ̀ fún wa fi yín lẹ̀ mo rò pé tí sọ wa fa ní tá a bá fọ fọ́ńtìrà rẹ̀ ọlọ́pàá dèmi àti yóò wà nù nínú ẹni tí wọ́n fọwọ́ ọ̀tún ẹ̀ gba ìwé òun ni kọ́nà dèmi àti yóò wà torí nǹkan tí a padà sọ lẹ́yìn ẹ̀ ẹni wọ́n bá ti fọwọ́ ọ̀tún gba tíra rẹ̀ lọ́jọ́ ọ̀gbìn nìyí ó ti mọ ibi tọ́rọ òun ọjà sí àgbàràbọ̀ abẹ́ ṣùgbọ́n kí n tó lọ ọbẹ̀ òun kankan bẹ tí ọ̀kan àwọn kan nínú àwọn onítàbísìr tí wọ́n sọ ń bí ní ìfẹ́ kí n ti lọ bí tí mo fẹ́ lọ kí èmi ó wà fún torí àǹfààní tí mo rí kó wà ń bẹ lójú tèmi. àwọn kan nínú àwọn àkọ́ onítàbísìr wọ́n ní tá a bá wo àyà yìí dáadáa ọlá ọwọ́ ọ̀tún lọ́jọ́ gbèdé mbẹ́mbẹ́ fadlul fadlul yadil yumna yawm al ọlá tí ń bẹ fún ọwọ́ ọ̀tún lọ́dọ̀ gbèǹde ń bẹ nínú ẹ̀ síbẹ̀ ní àyè ẹ̀kọ́ nígbà tó ti gbé àwọn ènìyàn rẹ àwọn ní àyíkájú ọkọ yé wò àwọn èèyàn dáadáa tó jẹ pé kádìhùn ti wọn kádìhùn tó yé wò òun ni àwọn tó yẹ pé ìdààmú dáadáa ni wọ́n ti lọ síwájú Ọlọ́run ìgbà tí wọ́n bá gba tíra àwọn Ọlọ́run ni wọ́n fọwọ́ tó gbà kí ló dé tọ́lọ́wọ́ máa ń fi ọwọ́ tó fún yàn ní tíra tó wá jẹ́ tíra ayọ̀ ìrùpàlà yìí mi ti yé ajẹ́ wípé ọlá ń bẹ fọ́mọ̀ tún lọ́jọ́ gbèǹde. àwọn oníta òṣèlú níbi tá a bá wò dáadáa àṣeyọ ọlá ti bẹ fún lọ́jọ́ gbèǹde ó yẹ kó alẹ́ kọ àwọn ọlá kan tá a nẹ́bí bù fún láyé náà sọ́nà ọ̀la ọ̀pọ̀lọpọ̀ òun ni ọmọ láti ń bẹ fọwọ́ ọ̀tún kódà bọ́mọ̀ rẹ̀ bá ń lọ òun gẹ́gẹ́ máa jẹun a máa lọ́wọ́ méjèèjì ó ti lájú ọba ti fi ìyàwó ọ̀tọ́ rẹ̀ sùn yóò fi fọ́ọ̀kì fọ́ọ̀kù sí gbé ó di jọ̀gbọ́n ó di jọ̀gbọ́n níbo gbọ́dọ̀ sí ẹ̀dùn lọ́nà ọ̀fun ìbá ti fọ́ọ̀kù sí ìbá ti fi ń jẹun bẹ́ẹ̀ ẹlòmí ò tẹ̀ máa fi tètè jẹ́ papọ̀ ni àgbàdo náà ní jẹun àtọwọ́ àtọwọ́ sí ni jẹ. ọkọ̀ alẹ́kọ̀ọ́ tó pọ̀ tó ní í ṣe pẹ̀lú ọwọ́ àrẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi tó lálàáfíà àrẹ́bì ní ẹnìkan kan nínú yín kọjú ọ̀dọ̀ fẹ́ fún yà ní nǹkan àìkórí kówó ọ̀tún lòun fi fún wọ́n sì tún gbọ́dọ̀ gba nǹkan lọ́wọ́ ẹlòmíì tó yàtọ̀ sí àyàfi kó rí pé ọwọ́ ọ̀tún lòun fi gbà kọ́ bá fọwọ́ sí gba nǹkan lọ́wọ́ èèyàn má fi ọwọ́ òsì fún yà ní nǹkan má fọwọ́ sí ṣe má fi gbà á tọrọwọ́ ọ̀tún ọwọ́ àlùbáríkà báwo yẹn bá wá fẹ́ lọ láláyé òde òní bó ni ẹtì wọn kẹ ọwọ́ wọn ni wọn fi lọ lá ọwọ́ sì ni mú kíní àfọ ọwọ́ sì ọmọ rà débi wípé ọmọ àlùsùnà míì náà là kọ́mọ fọwọ́ sì gbàgbà tàbí kọ́mọ kàwé fọwọ́ sì gbàgbà àbí wíyí fọyín àbí má kàkọ́ tàbí káwọn ọmọ rẹ̀ ọmọ fọwọ́ sì jẹun kọ́mọ ní akéré nǹkan bú ni o anábà muhammad sallallahu alayhi wa sallam nínú hadithu mi anábì kan káfa owó sí ká máa fi jẹun ó yẹ ní ọba ń fi owó sí jẹun ṣèyítọ́ ọ̀nà ọba jẹun láyé anábà muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan ń fọwọ́ sí rẹ̀ jẹun wọ́n ṣe sallallahu alayhi wa sallam wọ́n fọwọ́ sí jẹun mọ́ máa fọwọ́ ọ̀tún ẹ̀ jẹun ó ní lá àṣìṣàtò yìí mi ò lágbára àti ṣe yẹn anabi sallallahu alayhi wa sallam ó ní láńtẹ́sítà tó yẹ ó sì ní lágbára rẹ̀ má láti jọ́nà tó fi lọ bọ́nà pọ̀ lágbára àti gbọ́wọ̀ lọ ẹnu wọn. níta fẹ́ lò ń bẹ́ẹ̀ ó ní pé ọlá ń bẹ fọwọ́ ọ̀tún lọ́jọ́ gbèǹde ń bẹ fọlá yìí. bá a bá tún débi tá a ti fẹ́ ṣèbẹ̀rẹ̀ tá a bá fẹ́ tọ̀ ẹja jọ́lẹ̀ iná dáadáa ọkùnrin mùsùlùmí alẹ́bà muhammad sallallahu alayhi wa sallam ó ní kí láyà masanna ahadukum zakarahu biyaminihi wa huwa yabul tẹ́nìkan náà yín bá ń fún sáré kan gbọ́dọ̀ fi ọwọ́ tún ẹ̀ gbá nǹkan ọmọkùnrin rẹ̀ òsì fi máa gbá nǹkan ọmọkùnrin mú bá ń tọ̀ arọ láti ń bẹ ọwọ́ yìí ni ọwọ́ yìí kì í ṣe pé ọwọ́ òun náà ló tó wá fi bábùlù mú lò lọ́wọ́ mú bọ́ọ̀ bá tó jẹun òun náà tó ní títọ́títọ́. àlẹ́bí ni a máa ṣe bẹ́ẹ̀ ọlá ń bẹ fún àbí ọ̀sán láfa. bàbá tó táàbà àyè tó táàbà bẹ̀ lọ́wọ́ ọ̀tọ̀ ọwọ́ wò láfi táàbà ọwọ́ sí. ọlá ti bẹ fọwọ́ tó pọ̀ láyé tó yẹ kọ́ jẹ́kọ̀ọ́ tí kálukú wa yóò mójútó. káàdì mú gbé látọ̀ nílọ èèyàn ní ìnífọwọ́ ìsìn fún yàn nìkan ní nípa owó sì gbà bẹ́ẹ̀ bá bá fún mi ní nǹkan pẹ̀lú ọwọ́ rí òsì èyí ni kò fi sọ́wọ́ ọ̀tún tó dàgbà dàgbà ẹ mọ́tò àjọ ìta aṣọ ní òní o èyàn ò fẹ́ràn àgbàlagbà ọba àti bàbá ìbá àṣẹgbọ́n tí n tó yí ọ nínú ẹ̀sìn tó ọba fi mọ̀ wọn. eléyìí tó fọ́ ni sọ́fọ́ ni là ń pè tọ́jọ́ ni lójú tó ṣe ní lé mọ̀ ìlú ìdodo tí ń bẹ láyé lónìí bó ṣe pọ̀ tó àwọn amẹ́ríkà ní ń darí gbogbo wọn bẹ́ẹ̀ ẹni tí ń darí amẹ́ríkà ọwọ́ saudi wọ́n bá gbé kọ́hàwà fún tí ìgbóná tí àwọn lárúbáwá mọ̀ mú wọ́n bá gbé lọ́wọ́ ẹ̀wọ̀n àti àwẹ̀ ọwọ́ àná síra wọn yóò wá máa gbé lọ ẹni ọjọ́ lórí saudi bàbá Salman ní ọlọ́mọ àṣọ tí ń jẹ sọ́wọ́ tó yorùbá tí mo onígbé gbé kú ó àti ìyàwó ẹ̀ tí ọjọ́ sí báyìí ṣẹlẹ̀ àwọn àgàmì ẹ̀ sí máa ṣe wọn ó wá fẹ́ máa gbé lọ ọba sàdúrà ní ara fi sọ́wọ́ ọ̀tún president Amẹ́ríkà ni a sọ bẹ́ẹ̀ fọ ó sì change ẹ̀ sọ́wọ́ ọ̀tún kò tó wọn kìí ṣe kó ṣẹlẹ̀ níbi ogún ọdún sẹ́yìn o ó ṣẹlẹ̀ lọ́dún yìí. àwọn àtẹ́yẹ̀ bá tó fẹ́ lajú sẹ́yìn tó lè lajú bá ẹ bá wọn lajú tẹ̀ ń wò náà àbí bẹ́ẹ̀ kọ́ àwọn èèyàn ní ìyọba àjọba Saudi òun ó rí nǹkan míì tí ọ̀dà ọlọ́wọ́ sàánú yóò ṣàforíjì. وأما من أوتي كتابه بيمينه ká padà síbi tí mo fẹ́ lọ lẹ́ẹ̀kan ẹni ó bá fi ọwọ́ ọ̀tún rẹ̀ ló bá fi gbàwé ẹ̀ ọlọ́jà wà ṣẹ̀rí àlàyé fífi ọwọ́ gba ìwé orí tí ń bẹ ọlọ́wọ́ bá sọ bá ń lọ hápọ̀. fàámà man utiya kitabahu biyamini fayaqulu ha umuqra'u kitabiya. ọlọ́ni ẹni ayé wọ́n bá fún ní tíra rẹ̀ pẹ̀lú ọ̀tún tó fi ọwọ́ ọ̀tún rẹ̀ tó fi gba tíra yìí nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tẹ̀lé sọ tíra wọn lọ́nà lérò kìtàbù àmàlì ìwé ibi tí wọ́n kọ àwọn ṣẹ́ rẹ̀ tó ṣe nígbà tí bẹ́ẹ̀ láyé sí ẹni ọba fọwọ́ tó dà ọ̀nà tí ọmọ pariwo wípé ha ń kọ̀rọ̀ ọmọ òkìtà mi ya ẹ̀yìn ẹ̀yẹ máa bọ̀ ẹ wá kàtìrà ẹ wá kàtìrà ẹ wá sí kíni ẹ wá kàtìrà ha ọmọ akọ̀bí lò ẹ wọ̀ ẹ wọ̀ tìrà mi ni ẹ ó ti mọ ibi tọrọ rẹ ọjà sí àbí ọmọ Ọlọ́run já fọwọ́ ọ̀tún gbà tiwa náà iṣẹ́ tá a fi fọwọ́ ọ̀tún gbà ọlọ́kùn fún wa sùn iṣẹ́ nọ́mbà tù Ọlọ́run kọ́ là wà ń bẹ kọ́lọ̀ ń kọ́ ọ lájú rẹ̀ kó là wà ń bẹ ibi àwọn iṣẹ́ yẹn lọ wa o ẹ̀rọ àwọn ẹ̀kọ́ lajú ọ̀daràn ni máa ń láwọn àwùjọ wa yìí yóò máa bá lọ wípé á ọmọkọ́rọ̀ ọmọ kíkà àmìyà ẹ̀ẹ́dẹ́ máa bọ̀ ìwà kàtẹ́rà àmì kìíní ó tẹ̀lé. ọ̀yàkúlù ha ọmọkọ́rọ̀ òkìtà àmìyà ìní ìrọ̀nàtù àní mọ̀lákin ìsáàbíyà. ọlọ́bí ọmọ ní ìní ìrọ̀nàtù rọ́nù bẹ̀yẹ à ń ṣé ẹni tó bá jọ ìgbàgbọ́ òdodo lẹ́yìn tó ti gba tíra rẹ̀ ṣó lè máa ní mo lérò pé yín pàdé ìṣèrànṣẹ́ rẹ̀ ṣó lè sọ bẹ́ẹ̀ ó ti dà sí mi wọ́n ti sọ fún wọn ó ti gbà tíra ó ti dá mi lójú pé èmi ó pàdé ìṣèṣiròṣẹ́ mi kí lọ́lọ́wọ́ ní yóò máa ṣẹlẹ̀ sí. àhúwà fi ìrìnṣà ti rọ́ọ̀dìyà. aláàbí rẹ̀ ni bẹ́ẹ̀ nínú ìṣẹ̀mí tọ́yọ́nú ní ọwà ọlọ́run ọ̀sán yóò ké fi ẹ̀yí ṣàtì mọ̀rọ̀díyà ó ní ẹ̀yí ṣàtì mọ̀rọ̀díyà ìṣẹ̀mí tínú rẹ̀ gán dùn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe tàbísírù bẹ́ẹ̀ là ń ṣe ìṣẹ̀mí ayọ̀ ìṣẹ̀mí ìdùnnú ìṣẹ̀mí tí ò ní fúrẹ́wò tí ò sí ìfòrò bẹ́ẹ̀ ọlọ́run bá ní ní ọmọ wa. fi jannati àlìyá. ọlọ́run tó máa bẹ ẹ̀rọ tọ́ka rúrú bí wọ́n náà bá kọ́lé tó bá fẹ́ dára bóòlù ẹ ti ṣe bóòlù ẹ ti ṣe ebi ọ̀gá ni ẹ̀wọ̀n sọ wọ́n tó wọ́n àdáníyà. ọlọ́run ọba tó là rẹ̀ ga ó ní àwọn nǹkan tí wọ́n máa kan jẹ́ ń bẹ̀ èèyàn ní ilẹ̀ lóko tàbí ọ̀lẹ̀ kù mọ́ dáníyà ó súnmọ́ wọn ní pẹ́kípẹ́kí yẹn pé àfẹ́ mọ́ mọ́ngòrò wájú wàhálà tẹ́ mọ́ sí ẹ̀ tó mọ́ngòrò yóò ní àníkàn bẹ̀ lókè ọ́ máa yóò bá gòkè lọ. igi lẹ́lòmí kò tẹ dálápà ẹwọ lẹ́lòmí kò tẹ gbogbo àpá bẹ lára ẹlòmí di gúngùn ẹ̀mí ètò kùnkè lọ́wọ́ tó ní wọ́n lẹ́kù mọ̀ wọ́n tó lẹ́kù mọ̀ ẹlòmí jábọ́ ẹ̀ka agi mi lọ́dàdú. kùdùfù ha dáníyà. àwọn kan tẹ́ yọ̀ máa jẹ́ ń bẹ̀ ọlọ́mọ sílé ìwé mi àti àwọn kan ò ní ẹja fi bẹ̀yẹ lẹ̀ báyẹn à ń padà bọ̀ wá bẹ̀ à ń padà bọ̀ wá bẹ̀. àmà man utiya kitabahu biyamini. ọlọ́run ní ẹni wọ́n bá fún tírà rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ̀ ọlọ́run sórí bẹ́ẹ̀ fún wa sànù wa o. fasawo yuhasabu hisaban yasira. ọlọ́run ní fasawo yuhasabu ṣe ìṣirò iṣẹ́ rẹ̀ hisaban yasira ní hisabu tí ó rọrùn ní hisabu tí ó rọrùn ṣùgbọ́n níbẹ̀ yẹn àwọn afọ́tàṣe wọ́n dà lórí àwọn àrùn wọ́n ní ọlọ́run ní ẹni ọba fi ọwọ́ ọ̀tún gba tírà rẹ̀ wọ́n ṣe ṣírò rẹ̀ ní ṣe ṣírò ṣẹ́kọ̀ọ́ wọn. anábìyàn Muhammad sallallahu alaihi wasallam ó sì ní ẹni yóò tọ́lọ́ ń bá ti pípé ọwọ́ àṣẹ ṣírò ṣẹ́ àwùjọ ìbá yọjẹ́ yá ṣé nǹkan ọ̀dẹ́ báyìí ní man nuqisha al-hisab ẹ̀wọ̀dùdùdù ẹni wọ́n bá pèpè wá ṣèṣì ìrúsẹ̀ rẹ̀ ìyàwó jẹ. ọlọ́run sì ní wípé wọ́n ṣèṣì rú ẹni ọ̀fọwọ́ tó gba tíra rẹ̀ ní ṣèṣì ìrúsẹ̀ tọrọ ọ̀run ó túmọ̀ sí pé kò ní bọ́ lọ́wọ́ yà bẹ́ẹ̀ ni àyíbẹ̀ kọ́ àbọ̀rọ̀ mi wò yé ni. fasawfa yuhasabu hisaban yasira. kọ́tọ̀ ni wípé àwọn onítàmùsí rọ̀ máa wá Aisha rẹ̀ káàkiri màmá wa Aisha ti béèrè lọ́wọ́ àdébà Muhammad sallallahu alaihi wasallam anábì ni man nukisha al-hisab àwọn ah. ẹnikẹ́ni tó náà bá pèpè kọ́ wá ṣèṣì lọ́sẹ̀ rẹ̀ yọ jẹ̀yà màmá wa Aisha ni pé ẹni ọlọ́run bá pèsè lọ́sẹ̀ yóò sì jẹ̀yà kùránì sì ní wípé fọ́sọ́fọ́ ìhásá. fọ́sọ́fọ́ ìhásá bò ṣì sábà ìyàsí rọ́ọ́ àwọn tọ́lọ̀ wà lọ́wọ́ ṣe ṣírò iṣẹ́ wọn ní ṣe ṣírò iṣẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe ṣírò iṣẹ́ tó rọrùn tó sì jẹ́ pé olùgbàgbé òdodo ni wọ́n ń kọ́. àrẹ́bà Muhammad sallallahu alaihi wasallam àrẹ́bì ní kì í ṣe bàbá sórí àyà yẹn ti àyàbò ẹni sọ̀rọ̀ pẹ̀ àlìkíni àyàbò kì í ṣe àrùjù ilẹ̀ wọ́n jẹ́ àwọn afọ́n níta sí ìròyìn wá sí ẹ̀tẹ̀láàfù lórí wípé kí wá ní jẹ́ arúgbó tá à ń bí gbà yẹ̀rọ. ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ń padà sáàyè kan ààyè ibi tó padà sí òun ibẹ̀ ní ìmọ̀ ní ìsìn bíi mẹ́ta ní ibẹ̀ ṣùgbọ́n mẹ́yọ̀ kan àwọn méjì òkú lọ wà ní omi. àlàáfù ọ̀rọ̀ ni wípé ẹ̀rì lẹ́rì tó pọ̀ jù ọ̀tà sí i. ó ní pé kọ́lọ́wọ́ bọ́ bá tó láàrin ká kó pin ẹrú kalẹ̀ kó pin sí kọ̀rọ̀ kọ́nà wa máa sọ fún yín pé lọ́jọ́ báyìí àmì ìtàkàdà wàkàdà ó ṣe báyìí ó ṣe báyìí yàwó wàkàdà wàkàdà lọ́jọ́ báyìí lọ́jọ́ báyìí ìyọ́ ah, náà kò tọ́ ni ó ṣe bẹ́ẹ̀. lọ́jọ́ báyìí lọ́wọ́ tó ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí yóò ní ọlọ́run bẹ́ẹ̀ ni mo ṣe bẹ́ẹ̀ o. ìgbà tó bá rí báwọn fàyàdúnnù anáwó kọ́ni hàlàkà ìparun dé gbogbo tó ń ṣe èmi lọ́lọ́run ti fi hàn láì dá. ọlọ́run wọn bàtọ́ la rẹ̀ ọlọ́run kò fi àánú rẹ̀ kò fi bá wà ní. anábàá muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run wa sọ fún mi sàtàrù tó ha alayka fi dunya ìgbà tó wà láyé ọdẹ́sẹ̀ yẹn dá ń kọ̀rọ̀ ìbí ọlọ́run sì jẹ́ nìkan kan wọ́n ṣùgbọ́n wọn fẹ́ jẹ́ ọmọ kí wọ́n máa wò èmi rí o wal yawma aghfiruha lak lónìí ìbí ọlọ́run sàkóbi jẹ fún ọ. فسوف يحاسب حسابا يسيرا الحساب اليسير وني كل مبوك بيرو كالي كوسي عرفها ربي ذنوبه àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ rèé o ṣùgbọ́n àánú mi lé ọba ẹ̀ṣẹ̀ yìí wò ní fi bí ọ. kódà níbẹ̀ ni àdìsí bíi pé tọ́lọ́wọ́ bá bá fẹ́ máa bí léèrè kọ̀ọ̀rọ̀ ni ó ti bí kò ní jẹ́ nìkan kan sí bẹ́ẹ̀. فسوف يحاسب حسابا يسيرا فسوف يحاسب حسابا يسيرا àrẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó lè ṣáàbù ìrọ̀rùn òun wọ́n pè é gúnlẹ̀ ó ṣe ní àmọ́ṣẹ́ rẹ̀ sí ó sì lè pé òun náà ṣe bẹ́ẹ̀ lóòótọ́ àwọn ìran kan nù nínú ọ̀rẹ́ ẹni tó wà jẹ́nà ìran oríṣiríṣi ni o ìran kan òun nìyẹn nínú ọ̀ràn kíni ẹni tí ó wà jẹ́nà ìran mi ń bẹ bẹ́ẹ̀ tó ṣe wípé ìṣèṣirò sẹ́kẹ̀ ẹ máa ẹ kí n tó kù náà ẹ kí n sọ ọ̀gá ẹ rí wípé hadithu tá a sọ mọ́nú kìsà ẹ̀lẹ́sàn lọ́wọ́ àná ẹ̀ mo rò pálá mi tiẹ́ mọ̀nàkọ́ṣà nínú èdè lárúbáwá oníkíyà jọjọ domi tó lọ́rọ̀ ọ̀yà òsì báyìí kí lórí sọ̀sì kí lórí tó òsì báyìí mọ̀nà bá láyé bẹ̀tẹ̀ ti bẹ̀nu hadithi yẹn ṣùgbọ́n nínú yẹn lè kò sí mọ̀nàkọ́ṣà ń bẹ̀ òsì báyìí òsì báyìí òsì báyìí èmi ọlọ́run ti bọ̀ pàmàlàyé mo ṣàforíjì ẹ̀fọ́ lónìí mọ̀nà bá ti rí àtọ̀ àmì ìwà bẹ wọn ṣèṣirò ṣẹ bí a bá ṣèṣirò ṣẹ tán kódà wọ́n tún là lọ́bọ̀ wọ́n sì kíni o wọ́n là lọ́bọ̀ mo lọ kó àwọn tó máa lọ́bọ̀ àlùbọ̀ àlùkíyàwó wọ́n lọ ọ̀nù náà fún gbàgbé wọ́n lọ ọ̀nù náà ó lè jẹ́ gbà pípẹ́ o ṣùgbọ́n wọ́n fà ọ̀pọ̀lọ wọ̀ nẹ́nẹ́ àwọn kan àwọn àkáwá ń bẹ bábáńbárì ni wọ́n àwọn bábáńbárì ọlọ́run kó lórí ilé ìfọwọ́ náà kò tí ẹ̀ ṣe sí òun ṣe kẹ̀kẹ́ fáwọn tiẹ̀ mo rò pé àbí ayé àwọn tí wọ́n wà lẹ́yìn náà bẹ̀rẹ̀ lórí ìsáábẹ́ wọlé àná kò tẹ̀ sí ìsáàmù náà fún un àti ìsáàmù yẹ̀ sí ìrò àti tí ó yẹ̀ sí ìrò kò sí kankan. káwọn ọ̀dọ́rùn kí wọ́n máa lọ́nà àti kẹ́ńnà sòsí ti wọn. sówù wa kò àwọn ìyàwó yẹn ọ̀dáwọ̀ ẹ̀ àwọn ìyàlá ìka wọn sì Àlọ́wọ́ yóò há sàbó ìsàbà ìyá sí rọ̀. Ẹ̀rọ pẹ̀lú ní ìyáyà púpọ̀ yóò ní èmi òun fẹ́ òun mọ̀ ah, kíni kò ní kìkì ń ta lọ́yà yín dìfẹ̀ǹdì ara yín dìfẹ̀ǹdì ara mi wájú ọlọ́run. Ṣé ẹ̀kọ́ àwọn mi lọ sọ bẹ́ẹ̀ láyé? Nkẹ́ kọ́ dà wá déwájú ọlọ́run mo lè dìfẹ̀ǹdì ẹ̀. Ah, òfò sí ọ, òfò tó tóbi ọ̀sán àrùn tó ń kẹ́bi ọ̀. Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ànábì ní sallallahu alayhi wa sallam rufi'a rufi'a li al-umam aw kama jaa fi al-hadith anabi ni Ọlọ́run bá fi àwọn àjọ tó ti lọ ó fi wọ́n hàn mí àwọn àjọ tó ti lọ ó fi wọ́n hàn mí irú hadith yẹ ká kí fúnra wa torí nǹkan ṣe àtọ̀pọ̀. wọ́n ní fa ra'aytu an-nabiyya wa ma'ahu rahba anabi ni mo rí anabi sallallahu alaihi mo rí anabi mi anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní mo rí anabi mi náà anabi tó ti lọ alaihi salatu wa sallam wà má àwòrán ẹ̀kọ́ dúdú ẹni ó gbà fún nígbà tí ń bẹ láyé mo ò pé mẹ́wàá láàrin mẹ́ta sí mẹ́sàn-án yẹn wọn nàbí ya wà má àwòrán jùlá mo rá anabi mi ìyàmí di péré lọ́dọ̀ àfọ̀gbà ẹlòmíín bẹ ìyàn kan wọn nàbí ìyàwó alẹ́ ìsàmù àhùn àhàyè mọ̀rá ànábì kò sẹ́ni kankan tó dà fún ojúṣe ọlọ́run tó. níbi jẹ́ pé tí wọ́n ń ṣe ìdáwà náà láyé òde òní ọlọ́dọ̀ máa tún máa ń jẹ́ ń pè ní kí ọmọ pèpè sọ́dọ̀ ọlọ́run. àwọn tí ń pèpè sọ́dọ̀ èṣù àtọ̀dọ̀ ara èèyàn máa pọ̀ lẹ́yìn wọn jẹ́ tí ń pèpè sí tọ́lọ́run lọ. téèyàn bá dá ìlànà èṣù kan lẹ̀ níbi èrò ọ̀yà o ọlọ́mọ ṣe alẹ́ ìjọba pèpè sí Jésù ẹ lọ́wọ́dọ̀ àwọn alásàlátù ẹ lọ́wọ́dọ̀ àwọn ṣewuṣẹ́wù ọlọ́mọ nílò ìjó ẹ dákun àdúgbò wo lè yẹn dé tí wọ́n ti ń ṣe alásàlátù mẹ́tí wọ́n wá rí ilé eré pa ọlọ́wọ́ níbi táwọn obìnrin ti ń lo àsàlátù tí wọ́n yé mí ìṣẹ́ tí wọ́n sì máa ń kí wọ́n yé kí wọ́n. àdánwò ní ẹjá fi ní ẹ̀ẹ́lẹ̀ anábà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́bí nígbà tó wà bẹ́ẹ̀ ìdàrú fi àlè sàwádùn àrí ní bá sí fún mi tó bá rí ìgbà tí wọn bí ṣe pé àwọn àjọ mi ni nínú àwọn èèyàn wọn kì í ṣe irú tèmi torí jọ tèmi gan nígbà tí láyé ẹlẹ́bi sọ̀rọ̀ àlẹ́ ìwà ìwọ̀sọ̀ ó ní wọ́n sọ fún mi pé hádà Musa wà kọ́ òwúwo Musa àtàwọn èèyàn rẹ̀ nù kì í ṣe àwọn èèyàn rẹ̀ ẹlẹ́bi sọ̀rọ̀ àlẹ́ ìwà ìwọ̀sọ̀ ẹni ọba tó gbójú òkè ló ń bá rí àwọn sàwáàdù náà mi àwọn èèyàn tí wọ́n pọ̀ tí wọ́n lò rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ tó ṣe wípé wọ́n kún àlìkófò nínú rìwáyà mi tẹ́lẹ̀ tí bá gbójú òkè kò lérí nǹkan kan máa ń sẹ́mu àwọn nìkan ní ọ̀wọ́ rẹ̀ wọ́n ní ẹ̀ hádìgì ummatuki ní anábì sallallahu alaihi wasallam àwọn àjọ rẹ̀ ni wọ́n ti pọ̀ rẹ̀ lọ́jọ́ gbẹ̀ǹdẹ̀ lọ wọ́n mú àhùn sab'una alifan yadkhuluna al-jannata bi ghayri hisabin wala amal. àwọn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin kan ń bẹ láàrin ọkọ̀ tí ń wọ̀ wọn àwọn ń wà al lọ sùn ni kò sí yà kò sí hisab kò sí sírù sẹ́ẹ̀. anábì sọ bẹ́ẹ̀ tán ọwọ́ lílọ sallallahu alaihi wasallam sahaba tó ridwanullahi alaihim ajma'in làwọn bá wò pé àwọn wà lélẹ̀ fala'allahum alladhina wulidu fil islam falam yushriku billahi shay'an bóyá àwọn jẹ́ bí sínú ẹ̀sìn àwọn ẹlòmíì sọ ká mi fala'allahum alladhina sahibu nabiyya sallallahu alaihi wasallam bóyá àwọn jẹ́ ti gbà sílámù sáájú ti àríjẹ́ ti tẹ̀lé ànábì kì wọ́n sọ àṣọ oríṣiríṣi ànábì padà jáde sí i nítorí pé hadith tá a bá lámọ̀ yànnà rẹ̀ tá a sọ lónìí ṣùgbọ́n kọ̀ọ̀kan fẹ́ jẹ́ àwọn bẹ́ẹ̀ ẹ̀rẹ́ sọ́lá ayé wálé ọ̀sọ́lá wà mí wálé mi kí lẹ́ sọ nígbà máa wọlé wọ́n nígbà tó sọ̀rọ̀ tó tó sàlàyé lọ wọlé oníṣọ́wà oníṣọ́wà. làwọn àwọn tó bóyá wọn báyìí bóyá wọn báyìí ẹ̀ẹ́ ìta lọ gan-an. torí tá a bá débi ọ̀rọ̀ ìṣáàbù táwọn aṣọ fún àdéhìsì yẹn a sì dá fún ìtẹ̀lé wa. anábìyà muhammad sallallahu alayhi wa sallam. oníhùnmù ladina la yasriqun àwọn tí mò ń sọ àwọn àwọn tó ṣe wípé nǹkan yìí bá wọn kí wọ́n gbalé ẹni tí ó ṣe rúkìá fún wọn lọ láyé sẹ́kù láyé àpọ̀lọ́wọ́ náà lọ́kọ̀ọ́yà àwọn ìwà rúkìá káàkiri kìnìún kan ti ṣe ní ẹwà bá ṣe rúkìá wọ́n yìí ṣe bẹ́ẹ̀ ẹ máa dọ̀ kí ni ìwà káàkiri lọ́kọ̀ọ́yà tó bá ṣe wípé àìwá mímọ́ àwa rúkìá ó lè má di kí èèyàn ń rà lìjẹ́ náà fẹ́ wọ̀ ó lè má di kí èèyàn ń là níbi ìṣẹ̀ṣẹ̀ ìrúṣẹ́ ìwà lọ́mọ báwọn àfa onítẹ̀síwá gbà. torí rúkẹ́ àríṣe nínú Islam kò sí nǹkan tó burú mẹ́ o tí yóò máa ti sọ níṣẹ́ tí yóò máa fi ṣe bísínẹ́sì kò sí nǹkan tó burú mẹ́ kódà kò sí mùsùlùmí tó gbádùn tí òye ó ṣe rúkẹ́ afọ́nrẹ́ lójúmọ́ bóòlù ṣe ń sùn ọdọ̀rọ̀ ṣe ń sùn bẹ́ẹ̀ náà tó kà sọ́wọ́ tó ra tuntun fẹ́lẹ́fẹ́lẹ́ tó fi ara dúkìá nìyọ̀n náà mo yẹ bá gbádùn mùsùlùmí ọdún ọmọ sí lẹ́yìn rẹ̀ jùmọ̀ mo rò fara yìí létí kò sí nǹkan tó ṣe rúkìá ṣùgbọ́n mo lè já pé kò sí nǹkan tó ṣe nǹtọ́ lẹ́tọ̀ wọ́n máa ṣe fún anábì gan tí ò bá fara rẹ̀ ò bá yá táwọn ìyàwó rẹ̀ anábì máa ń ṣe tó bá fẹ́ sùn lórí fara rẹ̀ ò yá àwọn ìyàwó rẹ̀ ó ṣe sọ́wọ́ rẹ̀ wọ́n wà fọwọ́ rẹ̀ rárá tọ́rọ́wọ́ rẹ̀ lálùbáríkà jù tiwọn. ṣùgbọ́n lílọ wá wọn lọ bá wọn lókè á ah, gbogbo omi tí sọ̀bù wọn bá wà àti kankan ń bẹ lára ń tí ò ní jẹ́ kí ni ọ̀rá lè dáná wọ̀ lọ́fẹ̀ẹ́ kí ẹ sì pé yóò ní wà dáná wọ̀ tó bá ṣiṣẹ́ ṣùgbọ́n kò ní kí ọ̀fẹ́ mọ́ kò ní délé tí ò ní ní ìṣàbù mọ́ ẹ̀dá kan tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni bóò ní lọ báwọn àfa ò ti jẹ tẹ̀wọ̀n pé òṣèré kí alọ́dọ̀ tiẹ̀ àdánù ni wọ́n ń gbá pa ìpanu wọ́n ń jó mùsùlùmí àdó inú àdó náà wọ́n ti fún ọ ní tó fi kọ́kọ́ bọ́ọ̀ ni tàwọn yẹn ó ṣe jẹ́ ẹni tí bá lọ bá wọn báwa ta bẹ̀mí tí ọba sẹ́ni kankan tí lọ bá fa kankan bí kò sẹ́ni tó ń là níbi pé àwọn èèyàn rẹ̀ kan lọ bá wa bí wa bí sure. bẹ́ẹ̀ ni ayé bẹ́ẹ̀ kọ́ tí wọ́n bá là ọ̀ gbọ́dọ̀ wọ́n nínú fábíyì yẹn ò tó bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá yìí bóyá mọ́mí rẹ̀ ẹsẹ̀ dé ni tàbí ká máa múra àti lọ láàárọ̀ mùsíbà tó tóbi kéde mùsíbà kékeré o tó bá ṣe ní gbérúkú yàtọ̀ lẹ́tọ̀ mímọ lọ béèrè ẹ̀ káàkiri ó lè ti sábà bí kéèyàn mára jẹ́ náà wọ̀ lọ́fẹ̀ẹ́ bóò lè ti ń lọ bálágbègbà torí babaláwo gẹ́gẹ́ lẹ́lọ́mí lọ́ba báyìí tọ̀ nítorí báyìbọ̀ ó ní tẹnumí orí òkè ló náà lọ bóòlù tí o ṣe wàlá yakita owó àwọn tó ṣe kí wọn yìí fi ná wọn yìí fi wá ìwòsàn fúnra wọn wàlá yàtà kọ ìyàwó àwọn tí ìfẹ́ yẹ mórí ibú wọn àwọn akọwé ntí wọn wọn yìí fẹ́ ṣe nǹkan kí wọn ní ẹ bá wọn yẹ̀wò kí ló jáde. wọ́n yẹ lùsàábì wọ́n yẹ mútẹ̀sọ́bà wọ́n yẹ wà tẹ́lẹ̀ ọ́ wọ́n yẹ sọ pé ẹ̀yà tó ti dún àwọn ẹ̀yà kó kù àwọn ẹ̀yà ọ̀bì kan ètò ẹ̀yà tàtọ́ yà ló lọ à wọ́n ti fẹ́ sí oṣù kọ́ ọ̀dọ́ ò lé bẹ́ẹ̀ ni ó lé yóò sì padà nǹkan sí ọ́ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹbọ ilẹ̀ Yorùbá fàṣàwọ́fà yóò hà á fàṣàwọ́fà yóò hà á حسابا يسيرا ẹni ọba fẹ́ hisabu yasir àtẹ̀tí ọ̀fẹ́ ṣe hisabu rárá àwọn tí wọ́n lò tuntun ẹni ọba wa fẹ́ là lọ́bọ̀ àbí àlọ́ọ̀dé àlọ́ọ̀dé náà bẹ́ẹ̀ o táyà àgbáyé oúnjẹ tí ń pera rẹ̀ mùsùlùmí láyé lóde òní tí ó lọ yọ lọ kò sí ní padà kú ń bẹ̀ mọ́ láéláé tó pọ̀lọ rẹ́rẹ́rẹ́ nínú àwọn tó ń bẹ láyé tó gbéra wọn lálàáfà. wàhálà wàhálà afsada dínà ilà al-muluk. wàhálà afsada dínà ilà al wà á bàrù su'in wà ruhbanuha. wà á bàrù su'in wà ruhbanuha. fàbáyọ̀ nufusa falam yarbahu. fàbáyọ̀ nufusa. ولم يربحوا فباعوا نفوسا ولم يربحوا ولم تعن في البيع أثمانها ولم تغل ولم تغل في البيع أثمانها ولم تغل في البيع أثمانها أفعل وهل أوصل الدين إلا الملوك أما يا كم تقربوا بس tó táwọn ọba àlù lọ́wọ́ àwọn ọba alẹ́ Yorùbá wọ́n á wọlé fáwọn àtọ́ lọ́wọ́ wàhálà ọ̀sàdá dì wàhálà ọ̀sàdá dì náà ìlà lọ́lùkù sẹ́yìn kan bẹ tí ń bẹ̀sẹ̀ ọlọ́ọ̀bá jẹ táwọn tẹ́ pẹ̀lú àwọn ọlọ́ba tí ọba tẹ̀ra rẹ̀ mùsùlùmí tí ó dòrí oyè tán tí ó ní ẹ̀sìn tàwọn kristi Islam ní ẹ̀sìn mẹ́ta ní ẹ̀rìn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹjọ́ wọn di ó di mẹ́lọ́dù mú kódà tá lè torí kiri yóò yọ lè máa mú. وهل أفسد الدين إلا الملوك وأحبار سوء وَرُهْبَانُهَا وَأَحْبَارُ سُوءٍ وَرُهْبَانُهَا bẹ́ẹ̀ náà làwọn àfáà bú àhìbárò sóòrè àwọn jẹ́ ń pẹ̀lú àwọn aláàfáà tó yẹ bú ni ẹ́ ta ló bẹ̀ sí jẹ́ tó wọn nínú táwọn àkàtẹ́nì kan ti máa pẹ́ra rẹ̀ mùsùlùmí kọ́dà tí ó tún jó lórí ilé kéwù tí ó ní kéwù ọmọ ìlòjágbò sí lára islam wà á bá rò sórí níbi téèyàn ti máa pẹ́ra rẹ̀ láàfẹ́ ẹ̀sìn tí ó máa darí ẹwà dúró ìjà tí ń kéwù yóò ní ìró táwọn ìyá máa ń rò ó náà jẹ̀lẹ̀ báàbù náà وأحبار سوء ورهبانها وأحبار سوء kòkòrò ti jẹun lọ lórí àwọn èèyàn wọ́n sì ń pẹ̀lú àwọn àfà wọ́n yẹ kí lómi ọwọ́ àlànà báyìí kọ́ máa gbómi kọ́ máa lògùn ṣùgbọ́n ọ̀nà ni ó ti gba microphone wọ́n gba débi wípé wọ́n ti lọ sí wá sí chọ́ọ̀chì ní sí bẹ́ẹ̀ àwọn tá fi rẹ́rìn yẹn àwọn tó yẹ kí ọmọ sunkún rẹ̀ kó ọmọ tán lójú ẹ̀ ajá pẹ̀lú bá a lọ ha àwọn kọ́ sọ àfa mi sáwọn wà á ha bá rọ̀ṣọ́ rẹ̀ wà rọ́rọ́ bá a lọ ha. abẹ́rẹ́ wọ́n ní ọlọ́run ló ń bí àwọn làwọn tí àwọn náà sọ fáwọn ìṣe àfáwọn ọmọ kí oṣù dáhùn máa ṣe lọ ìjọsìn pọ̀ tẹsùmọ àpọ náfìlà àpọ bẹyẹ bá ti fi lọ sí lọ sí lọ pẹ̀lú àìmọ̀kan bí òkè olúmọ èmi ò tiẹ̀ mọ kí táwọn afi wí báyìí kan bí mo ti ní fẹ́rẹ́ sàbí mo ti kiri kan bẹ́ẹ̀ ni mọ́ọ̀lì rẹ̀ ó sì ga ní mọ́ọ̀lì fíkì. wàá bá a rò أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا ẹni ọba fi ọwọ́ ọ̀tún ẹ̀ tó bá fi da tíra rẹ̀ ọlọ́kùn já wà nù ó fi àṣà ń gẹ́ فسوف يحاسب حسابا يسيرا irú wa mo à ní dáàmú lọ́jọ́ gbẹ̀ngẹ̀ ẹjọ́ àmọ́tẹ́ni kejì náà ẹjọ́ àmọ́tẹ́ni kejì náà. وينقلب إلى أهله مسرورا عليه مثل كجلوه وينقلب إلى أهله مسرورا ọlọ́run kò sí wá mùsùlùmí òdodo ẹ̀dá kan ẹ̀sìn ọlọ́run tá à ń ṣe yìí yóò jẹ́ àbí ṣeré o èmi máa ń sọ fáwọn èèyàn gbogbo ìgbà mo ti sọ ń bì náà rí ìgbàtọ́ lọ́wọ́ bá ń sọ̀rọ̀ ọmọ ẹ̀ nínú Kùránì nínú sọ́ọ̀tì làárọ̀ fún ó ní nígbà táwọn tí wọn bá wọná bá wà náà tí wọn bá ń béèrè nínú orí inú àlìjánná àwọn ọmọ àlìjánná sọ pé iná lọ àwọn ọmọ ọmọ àlìkáfìrí àwọn tẹ̀ ń béèrè fún àtọ́mi àti tọ́lọ̀ ń pèsè fún wa nínú ìdí ẹ̀mú ọlọ́run ti ṣe léèwọ̀ fún kẹfìrí ẹ wàá mọ tọ́lọ̀ sọ pa wọn ó ní àwọn tó ṣe bí tí ń ni ẹ̀sìn islam yìí ṣe ń díyàmọ́ fi ń ṣeré o dáhà máa ṣe gbàtà ń ṣe fi máa ń lọ mọ́ṣáláṣí àmọ́ a sì ń lọ sí àlà àlà a mọ bí ẹ ti ń jẹun tí ẹ bá kírun rẹ̀ fún eighty years one hundred and twenty years kò ní ọlọ́ọ̀lá láti jù sínú náà lọ́dún tó ń kí tó mọ̀ bí ẹ ti ń kí tó mọ̀ àgbà láṣọ títí dì sí tí wọ́n náà sì mọ̀ tí wọ́n jókòó àtàyà tó ṣàtàyà tó ń dákẹ́ kí màmú ọ̀sálámà ẹ̀ sì jọjọ́ ń sálámà. mọ̀ sọ̀rọ̀ àwàdà wọ́n yẹ kí àánú àwọn ènìyàn máa ṣe èèyàn tí èèyàn bá máa yẹ ọdún tẹ́lómi ti fi kírun tọ́lọ̀ òní gbà kankan bẹ̀. torí pé kò béèrè pé bóyá ti ń kí gbéyàn fẹ́ ta orúkọ àwọn èèyàn kọ́ṣẹ́ kọ́ṣẹ́ débi pé wọ́n tún kọ́ṣẹ́ bí wọ́n ṣe ń ta bisikíìtì nítorí wípé ọ̀fẹ́ wọ́n kọ́ṣẹ́ bí wọ́n ṣe ń tẹ̀pà nítorí wípé kò fẹ́ sọ́tún ó sì fẹ́ máa tó ìnáṣẹ́ mọ́ lu jìbìtì ń jẹ ọlọ́kọ́ṣẹ́ rẹ̀ yóò wá débi tẹ̀sìn àwọn èèyàn ò ní í ṣe tán àti kọ́ èèyàn ò fọwọ́ bá àwọn èèyàn tó pọ̀ ọlọ́mọdé fọwọ́ bá wa wọ̀nyá kọ́lébù ìlà wọ̀nyá kọ́lébù ìlà ahlihi masrura. ẹnìkan sóríire tó oríire ẹni ọlọ́mọdé sóríire lọ́jọ́ àgbéyàwó ní àwọn àyè tó pọ̀ ní Al-Qur'ani tá a ti mẹ́nu bà náà níjòkó tafsiru wa yìí àti tí ó yé wa yé pé àwọn ènìyàn àtàwọn ọmọ wa àti ẹbí wọn wọ́n ṣàfihàn àwọn ọlọ́jọ́ bíi ìdígbẹ́ náà ibẹ̀ kọ́. ìyá ọmọ yà fi lórí wa lọ́wọ́ mi àfi wà ó mi. wà á mi wà sọ ìbátìhì wà bá ní. ṣègbélé yẹn ò ní bórí òdodo wí. kò ní bá mi ọlọ́run ni wọ́n yà ń kọ́ kò sí ìdùnnú láyé ìdùnnú rẹ̀ kéré ìdùnnú náà ń bẹ wò ṣùgbọ́n kéré sí tọ̀. ọlọ́run yóò sọ ẹ́ padà sọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ àwọn ní tafsir wọ́n lẹ́bí mùmíní lọ́jọ́ gbèǹde ogún síbi mẹ́ta alákọ̀ọ́kọ́ àlẹ́wò lẹ́yìn àwọn obìnrin ẹlẹ́yin ju ẹgẹ́ àtàwọn obìnrin almu'minat táwọn náà gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó tún jẹ́ yàwó wọn àtàwọn ọmọ àtẹbí wa tó bá wà lẹ́yìn ẹni ọba lórí gbàgbọ́ òdodo tí gbàgbọ́ rẹ bá yanjú ó àti bí òní sáfúnra wọn lọ́dọ̀ bí ndé. Wàlàdínà àmàlù wà tàbí àtúhùn. Wàlàdínà àmàlù wà tàbí àtúhùn lórí yàtúhùn bí ìmá. Àlhàkọ̀nà bí. Àlhàkọ̀nà bí lórí yàtàhùn. Wàmá. Wàmá àlàtúnà min àmàlì. Wàmá àlàtúnà hùn. hùn. ọlọ́run bá láwọn tí wọ́n bá gbàgbọ́ òdodo tí àwọn àrọ́mọdọ́mọ wọn náà tẹ̀lé wọn lórí ìgbàgbọ́ tó lálàáfíà bàbá pẹ́sẹ̀ káàsì oúnjẹ tá àwa fi ọmọ òfò náà ló já sí. alihakọ́nà àmìhìn olóòrè ìyá àfàwọn ọmọ wọn lé bàbá wọn wọ̀nyá ọkọ ní bó yìí. ìlà àhàlì masrúra. ẹni tí bá wọn kàtà sírù lọ́jà àwọn tafsir bil ma'thur nínú wa bẹ́ẹ̀ bá ti ń túbì wọ́n máa fi àyà tí wọ́n kàtà ní ìsìn tẹ̀lé kí àyà ìgbì kan náà lọ padà sí. yọ padà sọ́dọ̀ àwọn ará ilé ẹ̀ sọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ lẹ́nu ìdùnnú tí inú rẹ̀ ọmọ àdùn. torí wípé kọ́lọ̀ gan kó tó wá sí fásilù ìdájọ́ láàrin àwọn ọmọ ẹ̀dẹ́ nìyàn wàhálà tọ́mọ ẹ̀dẹ́ nìyàn ó ti rí ti kọjá bẹ́ẹ̀ tọ́lọ́ wa dájọ́ tán téèyàn wá rí lórí já jásayọ̀ ọlọ́kọjọ́ rẹ̀ nìkan wọn jásayọ̀ yóò padà sọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n jọjọ òṣìṣẹ́ àlìjẹ́nà ọmọ tó tẹ̀lé bàbẹ́ ìyàwó tó bọ́kú ẹsẹ̀ sìn bàbá àtọmọ tí wọ́n jọ sẹ̀sìn papọ̀ wọ́n tọ́jú ọmọ ríra wọn lágbàdàn náà nígbà tó ṣe páwọn kan náà àti bàbá àtọmọ àti ìyàwó àtẹ̀gbọ́n àtàbúrò ó di wọ̀ nínú náà à ń bọ̀ lọ́dọ̀ tiwọn náà ọlọ́mọ sì ti wá bẹ́ẹ̀ ìwọ ọjọ́ ti lọ ọlọ́run bó fi wá ṣe kò lè dáadáa. wàyà kọ̀lìbù ìlà àhàlìhì masrúra. nígbà tí tí ó padà lé tí ó padà wà lìjà náà tí ó padà sọ́dọ̀ ẹbí ẹ̀ pẹ̀lú dùnú lọ́jà lìkì àmọ́ ọlọ́run jẹ́ àwọn àmì ẹ̀wọ̀ àmìdùn ń ṣe àṣìṣẹ́ tọ̀ àmìdùn ń ṣe àṣìṣẹ́ ni ó àṣìṣẹ́ tọ̀ sùn. táwa rẹ̀ ló ní bẹ̀rẹ̀ one two three ah four five six ọyá ẹni àkọ́kọ́ bí mo ṣe fún yín ní nọ́mbà àwọn. mi gbọ́ ẹ bá ń fún wa ní microphone. náà. Ah. tí o lè ṣe ìṣúná sẹ́yìn ẹyọkan bó ẹyọkan kọ́ ni tí mo sọ lónìí mi tíṣe ẹyọkan kẹsẹ ẹyọkan ọ̀pọ̀ àbí kẹsẹ ẹyọkan nínú àdéhìsì yẹn gan kẹsẹ ẹyọkan lọ́wọ́ bẹ́ẹ̀ náà ẹlòmíì.